إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عندما الله سبحانه وتعالى الترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أيتي أما في فروصر رانكبه هنا نقع أيتي الله nípa àrùn kòrónà tí ó ń bẹ níta àti bóò a ṣe kókò pẹ̀lú ẹ̀ nípa ọ̀rọ̀ ìkírun nínú mọ́ṣáláṣí pàtàkì jùlọ nígbà tí ìjọba àpapọ̀ tí wọ́n ti padà dẹ òfin ẹ má kírun nínú mọ́ṣáláṣí wọ́n dẹ̀ bákan náà wọ́n dé pẹ̀lú àwọn májẹ̀mú kan àbí àwọn òfin kan so bó ní a ṣe bá ilé ìlú lára àwọn nǹkan tí ó ń jáde ní ìbéèrè lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni pé bó la ṣe fẹ́ ṣe torí pé a mọ̀ wípé tá bá ń kírun mọ́ṣáláṣí lára nǹkan tí ó pàtàkì púpọ̀ òun náà ni ká tó sáfù tàbá rẹ̀ ń tó sáfù a fi ẹgbẹ́ kanra wa bákan náà sáfù wa yóò straighti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kàkàrà ti bá sábà tẹ́lẹ̀ ǹjẹ́ ó tiẹ̀ tọ́ rárá kákírun láì fi ẹ̀gbẹ́ kan ra wa ṣe lè bámu àbí kò bámu situation wo ló lè mú wa ṣerú nǹkan báyìí ìjà tiẹ̀ rírú ẹ̀rí nínú ìtàn àwọn ìṣíwájú àbí nínú ọ̀rọ̀ wọn so ipe sáfù. Uh, ó lè jẹ́ nǹkan tí ó ṣubú fún yàn that is ká tó bá ṣe máa ń tó yìí ó lè jẹ́ nǹkan tó ṣe pé yóò wó fún yàn ni eléyìí ni tí a máa gbé ẹ̀wọ̀ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala àwọn yìí kọ́ lọ́wọ́ bá kú bá kakúrò ńlẹ̀ pátápátá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ ká padà síbi nǹkan tá a máa ní dáadáa tó ṣe pé à ń bẹ lórí rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá kú yà wáyà àbúrò náà lára nǹkan tí ó pàtàkì òun náà ni irun jama'a àwọn àhàdíìsì fi rinlẹ̀ ìpàpẹ́ta kí òun ní jama'a nǹkan tí níládá púpọ̀ ni anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó ní salatu al afdul ala salati al 27 درجه ìrun jama ọlọ́lá ju ìrun àdákí lọ ní ọ̀nà 27 ìyẹn in tí ó fi ní ládá jùlọ bí 27 ní ọ̀nà bí 27 ló fi ní ládá jùlọ nínú ẹgbà wákan bí khamsin wa ishirina daraja ní ọ̀nà 25 ṣẹlẹ̀ yóò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà kájí kámọ̀ wípé irun jamani ìsídàká pé ní fardu kìfáyà ọ̀ràn yẹn tó ṣe ọ̀ràn yẹn gbogbogbò tó ṣe pé táwọn kan bá kí àwọn yòókù lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ làwọn míì pé ní fardu ain ọ̀ràn yẹn ojúlówó tó ṣe pé ń kálukú wa kí afẹ́ ní tí ẹ̀sìn bá excuse lókù gbé àwọn obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tán bá ní kí ẹ̀sìn bá excuse àwọn míì wọ́n sọ yí pé súnnà mu'akkada ni ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n jùlọ wallahu alam ó ní pé irun ọ̀ràn yẹn fardu àìní ọ̀ràn yẹn ojúlówó irun jama ọ̀ràn yẹn ojúlówó ló jẹ́ fún ẹni tí ó bá ní agbára kíkì bákan náà fún ẹni tó ṣe wípé kò bá sí excuse fún nínú sharia láti maki eléyìí ló tẹ́wọ̀n so a lọ síbẹ̀ wọn ṣùgbọ́n bí tá a fẹ́ lọ gangan ò ní tí àwọn èèyàn wà nù mọ́ṣáláṣí wọn fún kírun jọmọ́ bó ni wọ́n ṣe kì a ní wọ́n tó ní sáfù ni so náà ni ní rose ni wọ́n tó ètò ní rose ilé jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú nǹkan tí ó sọ nọ́rọ̀ gẹ́gẹ́ bí anas bin malik radiyallahu anhu ṣe gbà wá kò ní pé sawu sufufakum fa inna taswiyat as-sufuf min iqamati as-salah ẹ̀bán kí wọ́n jọmá ẹjẹ́ kí sáfù yìí ni kí ó jẹ́ nǹkan tó ṣe wípé yóò tó tó ṣe pé yóò dọ́gba فإن تسوية الصفوف إجيكي سافين دوغبا من إقامة الصلاة لارا إجي مدروني أرنو أوافا بشكل ولو إليه gẹ́gẹ́ bí ẹ̀rí láti lè establish wípé ìrun àti ìrun kátó sáfù sáfù wa dọ́gba eléyìí jẹ́ ọ̀ràn èèyàn níbi irun kódà rẹ lómi ìtújọ síbi lẹ́bù pé táwọn Yorùbá tó sáfù dáadáa ní ìpè wọn nírun ṣùgbọ́n mo jẹ́ pé ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà dúlé lórí òun ni pé ìsúyẹ̀tò sùfòófù ìtò sáfù dọ́gba kájọ máa bẹ lórí straight line àbí straight lines ní so eléyìí lára nǹkan tí ó pàtàkì púpọ̀ ni sọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àwọn gbà pé súnà mú àkàdá ni ṣùgbọ́n àrínú àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n gbà pé kò ń ṣe súnà mú àkàdá bí ó bá kí ń ṣe pé kí ni wájibà ni tẹ́sùwẹ̀ tó fòfin wájibà tó ìtàfọwọ́ kó straight Ni iye rules tá fi fọ́ọ̀mù yìí wọ́n nǹkan tí ó straight èèyàn kan ò ní yọ àyà síwájú ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó straight ni àrùnú àwọn àfáà kan pé kí ni ọ̀ràn èèyàn ni ọ̀ràn èèyàn ni bá ṣe rú àwọn àfáà kan gbà pé ọ̀ràn èèyàn ni ọjọ́ ọ̀ràn èèyàn débi pé ẹni tí ó fún wọn kí sáfò bá straight ni ìròyìn lálàáfíà ṣùgbọ́n ilé gẹ́bí ń ta sọ tó ṣe wípé kò ní ẹ̀rí ṣùgbọ́n pé ká sọ pé ọ̀ràn yẹn ni àwọn tí ò bá wọ́n ní ẹ̀ṣẹ̀ eléyìí ọ̀rọ̀ tó ṣe pé ó ní kú wà tó níwé ti gbàgbà tàbí lọ́ta bá wo àwọn ọ̀rọ̀ tí a padà fúnra wa yìí bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàgbà ìpé sunna mu'akkada ni al bukhari rahimahullahu nínú nǹkan tí tó rinlẹ̀ nínú position tí wọ́n òun náà ni wípé àwọn náà gbà pé ẹni tí kò bá fi lè tó sáfù tí ó tó dáadáa kó dọ́gba ìgbéró èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ibùdó pé ó ní ṣáptà kan nínú Sahih Bukhari nínú kitabul adhan tọ́pẹ̀ ní báàbù ismi man lam yutimma sufufa ṣáptà ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n bá pé sáfù wọn so alimamu al-Bukhari rahimahullahu ta'ala lára àwọn tamu position wípé ọ̀ràn èèyàn ní ká ṣe tẹ́síwẹ̀tù sufuf bákanáà alimamu ibn Taymiyyah rahimahullahu ta'ala bákanáà alimamu al-Albani gbogbo àwọn eléyìí gbà pé ọ̀ràn èèyàn ní kí àtòsáfù kò dọ́gba kọ́ntínítò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tí wọ́n sọ lórí eléyìí ṣùgbọ́n yìí tí ó tẹ̀wọ̀n aláwọ̀ àìlàm ò ní pé ká sọ pé ọ̀ràn yẹn ni látàrí tún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tí wọ́n sọ torí àwọn ọ̀rọ̀ tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ nínú hadithi Nu'man bin Bashir radiyallahu anhu tí al bukhari bákan al-imam Muslim tí wọ́n gbà wá

kí àìgbọ́ra ẹniyé kó ṣẹlẹ̀ láàrin ara yín ló jẹ́ pinnu rìwáyà míì ó ní aula yukhalifannallahu bayna qulubikum àti àfẹ́dẹ́ bá fẹ́ pé kí ni kí ọlọ́run wa subhanahu wa ta'ala kí sára so àìtó sáfù ọkàn wa ó wa so ló jẹ́ pé Anas radiyallahu anhu nígbà tí ó wọ ìlú Madina àwọn kan bèèrè lọ́wọ́ rẹ̀ ìyẹn gbà tó wá láti Basra wá sí Madina àwọn bèèrè lọ́wọ́ Anas radiyallahu anhu ìpè ma ankarta fina منذ عيت رسول الله صلى الله عليه وسلم ابن nàbí lùgbà kí ni nǹkan tó ṣe wí pé ẹ ń takò nínú ìṣesí wa ẹ bá wo àsìkò tẹ ẹ bá ní sọlá àsìkò tẹ bá lò gbà àwọn kan ẹ máa ń ṣe tẹ rí pé àwọn ò ṣe bó ṣe káwọn ṣe bó ṣe káṣe Anas radiyallahu anhu ń sọ fún wọn pé ma ankartu shay'an ìrìn kankan tí mo lè sọ wípé ẹ ṣe dáadáa ilá nọ́kùn láti kèmú náà sófò bí mo kàrí ní pé kí ni sáfún yìí ni kò ń ṣe nǹkan tí ẹ̀ ń tún bèbè sáfún yìí kò ń tọ́gbà ilé ni anásù sọ fún ọ̀rọ̀ àmàdínà ìgbà tó dé ìlọ́wọ́ rẹ̀ kí ni nǹkan kẹrí tá ń ṣe tó ṣe pé yàtọ̀ sí nǹkan tí ẹ̀bá wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ẹ̀bá sábà pẹ̀lú tẹ́ẹ̀bá lórí ẹ̀ tẹ́ẹ̀bá lùgbà pẹ̀lú ẹ̀ ولما أنكرت شيئا إلا أنكم لا تقيمون الصفوف ìrìn kìkì tí mo takò níbi ọ̀rọ̀ tuntun yìí ni bí o bá ń ṣe pé kí ni sáfù yí ẹ̀ẹ̀tù dáadáa so jẹ́ pé sáfù ni ìtò dáadáa kó dọ́gba ilé jẹ́ nǹkan tó pàtàkì so eléyìí ó jẹ́ lára àwọn nǹkan tí òfin rinlẹ̀ ìpè yẹ kí sáfù wa kú dọ́gba ó jẹ́ pé ìṣesí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní pé àwọn sọ fún àwọn sahaba kí wọ́n tó sáfù wọn dáadáa nínú ẹgbà wa al-imam abu da'ud láti ọ̀dọ̀ anas bakana anam sallallahu alaihi wasallam sọ ipe russu sufufakum sáfù yín ẹ̀tọ́ ìjìpìkẹ́ súnmọ́ra yín gan súnmọ́ra yín ọ̀tọ̀ ni pé ìsá fún yín ní constraight ọ̀tọ̀ ni rọ́sù sufuf àbí kí sá fún súnmọ́ra wọn rọ́sù sufufakum ẹ jẹ́ kí sá fún yín kó súnmọ́ra wọn dáadáa àti oṣù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ oṣù tó wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà dáadáa wọ̀kán àti tó tẹ̀lé kí gáàpù mọ́ pọ̀ púpọ̀ láàrin àwọn méjèèjì gbogbo pé wọ́n tún lè fi sáfù mi sí àárín wọn ìgé kan súnmọ́ra wọn wàhálù bil a'naq bákan náà tẹ bá ń bẹ níbi sáfù ní ẹjẹ́ kí ọ̀run ìní kòṣìkíní ó wà ní ajásẹ́ntara wọn kí ọ̀run yìí kó wà ní ajásẹ́ntara wọn fọwọ́lẹ́bí náà síbi ẹ̀dí في بطن يمين برا إني لا أرى الشيطان يدخل من خلال الصف كأن آه، الحذف موري الشيطان تشكي أم وعواء تفيل لا رنصف لا يرين لا يبسين سيروا شيطان وب كأن الحذف بيبتاب سوكيني أميرا أوني That is, I then feel it. láàrin ara yín nì mo rí ṣe wọ àárín yẹn so ló jẹ́ pé bàbá tó sáfù tó straight èèyàn kan ò yàyà síwájú èèyàn kan kò tínú síwájú sáfù yẹn straight bí ànàkùwà Muhammad sallallahu alaihi wasallam ṣe kọ́ láṣẹ bákan náà a tún gbọdọ̀ jẹ́ kí ẹsẹ̀ wa kó súnmọ́ra wọn gan-an ìgbà tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ eléyìí tó sọ yìí àwọn sahaba ọdúnwàmìlà alayhim try láti implement yẹ so oníkan náà sahaba anas radiyallahu anhu oní wa kana ahaduna yulziku mankibahu bi mankibi wọ́kádàmàhó bí kàdàmì gbàtà gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó jí pé èjìká wa à ń jí kókó ara wọn bákan náà ẹsẹ̀ wa à ń jí kókó ara wọn láti lè fi implement ìdánábì sallallahu sọ ipé kíni rọ́sù sufufakum nínú ẹgbọ́ al Ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé aqimu sufufakum sáfù yín ẹgbẹ́ e dúró àti ìṣẹ́jú kò straight wàtàrà sù ẹ̀sùn mara yín dáadáa ẹ má fi àyè lẹ̀ fa inni arakum min wara'i dhahri mò ń rí yín látẹ̀yìn ẹgbẹ́ e, ẹ̀tọ́ sáfù dáadáa sọ́rọ̀ jẹ́ pé anábọ̀wọ̀ فإن تسويق الصفوف من إقامة الصلاة سووا صفوفكم فإن تسوية الصف من تمام الصلاة النبي صلى الله عليه وسلم صليني ذاك الكفار والصحابة مبارك ولا بيني كنت تحب بيوتكم على شيء صلي له فضل جفلي تابعوا ìtẹ́wọn ní ọ̀rọ̀ àwọn àfá àwọn tí wọ́n pè ní ọ̀ràn èèyàn ọ̀rọ̀ wọn ó fẹ́ lékè ju ọ̀gọ̀rọ̀ àwọn àfá tí wọ́n pè ní súnnà akádà lọ́wọ́ àwọn tó sọ yí pé ọ̀ràn èèyàn tó ṣe pé tí àwọn èèyàn bá ṣe wọ̀n ní ìròyìn àní ọ̀rọ̀ àwọn eléyìí ó lẹ̀ torí pé Anas radiyallahu anhu ìgbà tó dé láti Basra sí Madina ọ̀rọ̀ ara Madina tó ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ rẹ̀ ó takò níbi ìṣe wa látìgbà tó ṣe pé ó ti bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló ti bá a sábà tó ti bá a lò kí ló ń ṣe ó ṣe pé àwò òṣì dáadáa báyìí ó ṣe pé àṣe bó ṣe ń ṣe so Anas radiyallahu anhu in tó sọ ó ní pé ma ankartu shay'an illa annakum la tuqimuna as-sufuf ní ìrí kẹ̀kẹ́ tí mo takò bí ẹ̀wọ̀n tẹ́ǹkì ju pé kìnnìkan ẹ̀ ṣe ìkọ́mọ́tò sùfúfù lọ so lára ìkọ́mọ́tò sùfúfù òun náà ni kí ajẹ́ kí sáfù wa dáadáa ṣùgbọ́n tàbí sọ pé fún ara Madina pé irun tó ń kí irun bàjẹ́ tẹ́lẹ̀ fún àwọn kan sọ yí pé ọ̀ràn yẹn ní

ó sọ fún wọn pé látò sọ́wọ́ náà sọ fún fọ́kùn àwọ́lá yóò kọ́lì fanná aláhùn bẹ́ẹ̀ náà ojú ìkọ́ wá fún yín ni ẹ̀yà tó dáadáa kó straight ẹ̀yà tó dáadáa kó straight àbí kí ọlọ́wọ́n bá ojújú yín kọ́ra wọn that kó kọ́yìn yín síra yín kó kọ́yìn síra yín ni ilé pé yóò affect ọkàn yín ó túmọ̀ sí pé ó tún gbé pẹ́lú ju kọ́kásọ́kọ́ súnà mọ́ àkádà lọ lẹ́lẹ́bù pé ká sọ pé ọ̀rọ̀ ayẹ ni eléyìí ó ń fi nílẹ̀ fún wa ipò tí tẹ́sílẹ̀ tó sùfúfù wà ìkọ́mọ̀ ti sùfúfù ipò tó wà so lára nǹkan tí ó mẹ́jẹ kó pé òun náà ni àtàrà ọ̀sù ká wa dáadáa láti súnmọ́ra wa dáadáa ò túmọ̀ sí ká máa tẹ̀ra amálẹ̀ náà olómi ṣe máa ṣe ẹlòmíì ó gbọ́ tàrà ọ̀sù ó sí pé kí ni kò ń ma súnmọ́ ẹnì kejì ní lẹ́bùn pé kí ni òun ó fẹ́ lè máa tẹ̀ mọ́lẹ̀ nípa ẹlòmíì tó bá ń kírun gan bàbá sùn yóò mójútó ju concentration yòókù lọ lórí wọn ṣùgbọ́n ẹni ó máa wo ẹsẹ̀ ẹnì kejì ẹ ṣé ó ti ó ti jìnnà sí jẹ́ àbí kí ni ṣùgbọ́n ẹni pé yóò fẹ́ lè máa tẹ̀ nìyẹn mọ́lẹ̀ eléyìí ò kì í ṣe ẹni tí àwọn sàhábà lọ́dọ̀ wà nù láàrin tí wọ́n gbà yìí gbàlérò pẹ̀lú ẹ̀ kò lè ṣe tán gbóyìn bí ọ̀rọ̀ nábì Muhammad sallallahu alaihi wasallam in tí wọ́n gbóyìn wò ní kíkí ẹ̀sìn ẹni kó súnmọ́ pẹ́kípẹ́kí eléyìí dẹ́ wá ní yóò máa wà bẹ́ẹ̀sì lórí bí ẹ̀sìn kálukú bá ṣe rí ẹlòmíì kò ṣe púpọ̀ fi ẹ̀sìn yẹn kan gan ó lè ní òun gan lára ẹ̀dà pé kí ni ẹsẹ̀ rẹ̀ stréèkì ní lẹ́vù pé ni ó lè fi ẹsẹ̀ rẹ̀ kan ẹsẹ̀ ẹnì kejì rẹ̀ ṣùgbọ́n kókó bẹ̀gbẹ̀ gan òun náà ni pé النبي صلى الله عليه وسلم ولا تدعوا فرجك للشيطان كما في اي لف الشيطان fún ṣaitan tó lè اني لا ارى الشيطان يدخل من خلال صفي كأنها الحذف مريك الشيطان أمو يبتو شيلم بي صف gẹ́gẹ́ bí pé kí ni ọmọ ẹran سو الي kí ni ọmọ ẹran so pe tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ lórí ilé àti bí àwọn ẹni ṣíwájú wa bí wọ́n ṣe ń bó ṣe máa ṣe ṣùgbọ́n yìí tí a ń torí ẹ̀sọ́ kíní ìfún ni kíní bó ṣe wá jẹ́ bá ṣe ṣàlàyé yìí táwọn kan rí ní ọ̀ràn ẹ̀yà táwọn kan rí ní almusafa kádọ́gba lórí láìní so ìyẹn ní ìpè ẹ̀kan tó ṣe easy fún wa láti ṣe ni ṣùgbọ́n bí tí iṣu wà gangan òní àtàrà ọ̀sù òun náà ni pé kí a wa pẹ́kípẹ́kí kásùmọ́ra pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí nǹkan sallallahu alaihi wasallam tí ó sọ pé ọ̀rọ̀sù sufufakum àbí tó sọ pé kí ni wàtàrà ọ̀sù ọ̀sù Oṣù fúfú fakọ́ ẹjẹ́ kí sáfù yín kó súnmọ́ ara wọn pẹ́kipẹ́kí. Nínú hadith mi, wàtàrà sú ẹjẹ́ kí sáfù yín súnmọ́ pẹ́kipẹ́kí. So, ìjẹ́ condition tam bẹnu èyí pàtàkì lọ́ngbà tí ìjọba àti federal government wọ́n ti ní ilé ìjọsìn wọn lè padà síbẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú tí wọ́n gbé ṣé a padà sí mọ́ṣáláṣí láìtẹ̀ láwọn mọ́jẹ̀mú yẹn torí pé mọ́jẹ̀mú tá a gbọ́ pọ́npẹ́ kalẹ̀ òun náà ni kí àwọn èèyàn fi bí àbí two meters àbí kankan lẹ̀ ṣé eléyìí ni ó bá múnú ẹ̀sìn ibi ká fi bí two meters lẹ̀ náà ta bá rántí àárí pé ìpìlẹ̀ ni pé ìjọba sọ fún wa tẹ́lẹ̀ nígbà yẹn náà fún wa ìpìlẹ̀ ká kí torí àti avoid àwọn nǹkan rẹ̀ nísìnyí tí wọ́n dẹ̀ tán ní ká wá sí mọ́ṣáláṣí àwọn sọ yí pé ká fi àyè lẹ̀ ìjà rí nǹkan tó sọ̀pọ̀tì ilé náà àbí a sọ pé torí wípé àní lè ṣe àtàràsù ìgbé ànitúrẹ́wà mọ́ṣáláṣí ni akìrún lè mọ́ náà torí pátá bá ṣe tàràsù ni èyí ò túmọ̀ sí pé kí a má kìrún mọ́ṣáláṣí ni a lè kírun nínú mọ́ṣáláṣí láìṣe tààràásù èwo ló dájú ṣe ká kírun nulé ká ṣe tààràásù nulé pẹ̀lú àwọn fámílì wa àbí ká wá kí nínú mọ́ṣáláṣí báyìí bá ní ṣe tààràásù náà eléyìí àwọn afá ẹnu wọn lè mọ́ kúrú jẹ ó fa eléyìí bá ṣe rí pé àwọn èèyàn ó lékún lápèjúwe ṣọ̀hánì kákírun lé pẹ̀lú àwọn fámílì wa ni òun ló dájú ìyẹn tó bá ṣe pá wá sínú mọ́ṣáláṣí ṣùgbọ́n tó bá ṣe rí pé ìmú kìíní iṣẹ́ pàbá wo pé ìmú nǹkan tán ṣe tán sọ̀ṣẹ́ ipé ká sún ká jìnà síra wa yẹn wípé kò ní jẹ́ kí àrùn yẹn tún lékún náà so eléyìí náà ó ní àǹfààní títí ẹ̀ òun ni pé for some weeks nísìn láti tí mọ́ṣáláṣí pa ṣé bá sì tí mọ́ṣáláṣí pa lọ nìyẹn so eléyìí náà ó lè fẹ́ jẹ́ kíkí ni kí alákàfihàn mọ́ṣáláṣí kódà tí a bá jìnà sára wa yóò fẹ́ jẹ́ ká sọ pé òun náà ní wéètì ó jẹ́ pípa kí n lé nígbàtí àrùn yóò bá lékún ní ju kí àti ìmọ̀ ṣe bàṣẹ ṣùgbọ́n tó ẹ̀pọ̀ kí a lè avoid kí àrùn yìí ní kí ó spread ju bó ṣe wà yí lọ bàbá kírun mọ́ṣáláṣí ni àǹfààní pé káwọn ti mọ́ṣáláṣí pa eléyìí náà yóò níwé títẹ̀ pẹ̀lú pẹ̀lú àwọn alẹ́ náà ni a lè fi jàmá pẹ̀lú àwọn ọ̀sán jàmá ṣe ń lọ ṣùgbọ́n ìtàwọn oníṣìí òun ni jàmá àmì mọ́ṣáláṣí pẹ̀lú àwọn nípa wá kírun mọ́ṣáláṣí ni òfin tábí kalẹ̀ òun ni kí space wà láàrin wa jáde ní àájú súnnàtà asúlẹ̀ ṣùgbọ́n tabakirun lé àmìntín súnnàtà asù tabakirun lé àmìntín súnnàtà asù yẹn ni àti mọ́ṣálásí pa so in tí ó jẹ́ nǹkan tá ma consider jù náà ní pàkí èwo ni àrùn yóò fi ní spread jù tó bá ṣe pé a lè maintain ní kíkàrùn mọ́ spread ni àwòkíká fi súnnàtà asù lẹ̀ àbí ká fi ọ̀ràn yàtọ̀ rá súlẹ̀ láti lè fi àchíìvù ìmọ̀tí mọ́ṣáláṣí pa alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ nínú Majmu' al-Fatawa wọ́n ní wa fil jumla wọ́n ní ní ṣókí falifat al-musaffatu awjaba kan pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ ẹ̀kọ́ sáfù láṣàlàyé fúnra wa níwọ̀nba wọ́n ní kò ń ṣe tó jẹ́ ọ̀ràn yẹn ju àwọn yòókù rẹ̀ lọ فإذا سقط غيرها للعذر في الجماعة tí èyí tó yàtọ̀ sí tó bá fi lè wó fún wa للعذر nítorí excuse في الجماعة níbi ìrùn jama'a ni فهي أولى بالسقوط so musafana òun náà lè ṣe kíni ó lè wó òmìnira usulil kulliya lára àwọn foundations tó jẹ́ gbogbogbò òní pé annal ma'ajuza anhu ṣar'i níta bá fi lè kágara láti ṣe sáàkìtù jùú kò ń ṣe ọ̀nà yẹmà ìpéyìn ò ní agbára fi ṣe kò ọ̀nà yẹmà wà annal mutarra ilayhi ẹni tó bá ṣe pé làlójú bá ti lọ síbẹ̀ bìlá àmáàsíyà kò ṣe pé mọ́ mọ́ fẹ́ غير محظور فلم يوجب الله ما يعجز عنه العبد ولم يحرم ما يضطر إليه العبد inti ẹrú bá kagara ti ṣe ọlọ́run bó ṣe lọ́rùn lílo ẹ̀yìn inti ó bá dá ẹrú lágara tó ọlọ́run bó ṣe lọ́rùn lórí bákan náà nǹkan tí làlúrí bá ti ẹrú láti ṣe ọlọ́run bó ṣe ní ìlò fún eléyìí àmàrí Majmu Fatawa volume 20 page 559 sí 560 bákan náà wọ́n tún sọ ní àyè mi nínú Majmu Fatawa bákan náà wọ́n ní naam والمرأة على جواز انفراد الرجل المأموم لحاجة kí ìmáàmù dánú kí ìjẹ́pọ̀n ló máa dádúró obìnrin dádúró lóbi irun ẹgbẹ́ mi tààmà ó ń tọ́ka alájẹwàázì ìfìrọ́dì rọ́jù ìmáàmù ní pé ẹni tí ó jẹ́ máàmù lẹ́yìn ìmáàmù òun náà lè dádúró lè hajjẹ̀tì tí ìdìbáwà هو ما إذا لم يحصل له مكان يصلي فيه إلا منفردا هنالك تيو براي تيو تيو يفيكو شكوتني قدام تي فهذا قياس قول أحمد إليني إنتم بني بمكلور من أحمد وغيري التوابين. ولأن واجبات الصلاة وغيرها أتويك أوان كتجورا ينيرون àti nǹkan mí tó yàtọ̀ sí irú deskot yóò jẹ́ nǹkan tí ó máa wó ìlàázàr tàbá ní àwọn ẹ̀skíúzì àwọn ibi pàtàkì falisa istifaf illa ba'du wajibatiha kàtò sáfù kò jẹ́ nǹkan kan jùlọ kí ni lára àwọn ọ̀ràn yan irun ni àsákọ̀tà bìlà ájìzì ó jẹ́ nǹkan tí ó wó fún wa bìlà ájìzì nígbàtí أقرب الدواء في الجماعة نبي الجماعة فما يسكت غيره فيها كجدي أو كامينة للشبو تيوبو نبي يرون الجماعة وفي متن الصلاة كذا نبي نور بجا ولهذا تري لي كان تحصل الجماعة في صلاة الخوف والمرج ونحوهما ما استدبار الكبلة ولعمل الكثير ومفارقة الإمام olófà tó jẹ́ pé irun jama ní a sọ wípé wọ́n kí jama níbi irun ìbẹ̀rù nígbàtà òyìnbá wà lójú ogun àti nígbàtí yẹn bá ṣàárẹ̀ wà náà rí ìmá àbí tó bá jọ méjèèjì máàsì di báárì kíbla tó ń bó jẹ́ pé kí ni èèyàn bẹ́yìn kó kíbla ó lẹ̀ ká kó kíbla ká kó kíbla kírun lára àwọn ṣòro tó sọlá ni wal amal kaseer bákan náà ẹni tí ó ń jagun tó wà lójú ogun yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ àwọn ìgbésẹ̀ nígbà tó wá ló ń kírun náà nígbà tó wá ló kírun bó ṣe ń move tó ń gbé nǹkan jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń bọ́ síwájú bọ́ sẹ́yìn eléyìí nǹkan tí ó dá lórí ìrun tó lè bànú jẹ́ ọmọ fàákọ̀tì imam yóò fi mọ́ múlẹ̀ bóyá yóò lọ yóò padà wá kí ọmọ àtọ́ ilmarid àti ẹni tó jẹ́ aláàrẹ̀ òun tí ẹ̀ ó lè mọ́lé dìde kírun ó lè mọ́lé dúró kírun bẹ́ẹ̀ ni ká dúró kírun lára àwọn ọ̀ràn ìyàrún ni ṣùgbọ́n gba àwọn nǹkan wọ̀nyí ni ó wó fún àwọn tí wọ́n ní excuse ni definitely ní ká tó sáà fún ni tí excuse bá wà ó lè jẹ́ nǹkan tó ṣe fi ni tí ó wú ọmọ àtẹ́kìlì maridil kiyam awla wọ́n ní eléyìí ó dájú pé ká dárùn kí lọ wọ́n ṣe gbogbo àwọn nǹkan yìí níbi jọmáàni ó dájú pé ni wọ́n dárùn kí lọ ni ولهذا ذهب بعض أصحاب أحمد إلى أنه يجوز تقديم المؤتم على الإمام عند الحاجة ilé ló fà tó jẹ́ pé lára àwọn tí wọ́n jẹ́ ànábílà àwọn ọmọlẹ́yìn Imam Ahmad wọ́n sọ wípé kò sí nǹkan tó burú níbi pé kí ẹni tó jẹ́ ni tó ń kírun lẹ́yìn ìmáàmù ni láti sẹ́ni tó ń kọ́ṣe ìmáàmù ni ó kírun níwájú ìmáàmù indalhaja tí nídìí bá wà fún àhálì ziham wà náà lápèjúwe nígbà tí ìdí funfun bá wà wà náà àbí nǹkan tó jọ wọn báyìí wọn kánà láyà jùzù lè rẹ́rì hajà ó jẹ́ jẹ́ pé kí òun níwájú ìmáàmù wa nǹkan tí ò tọ́ ni tí ò bá sí nídìí fún wà ọ̀dọ́rú yẹ fi bá àbẹ̀ sífà ti sọ láti kọ́ọ̀f eléyìí wọ́n gbà wá níbi lára àwọn ọ̀nà máa fi ń kírun ojú ogun ولهذا سقط عنده عند غيره من أئمة السنة ما يعتبر الجماعة سئلي لفظ الجقب أو كمين به tó ṣe wípé nínú ìrun jama ló yẹ ká ṣe tó ṣe wípé ṣùgbọ́n látara ìdí kan sí kejì àgbèjù sílẹ̀ eleyi a ma rí nínú ọmọdún fatawa volume 3 page 246 bákan náà ṣekú ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n tún mú wá ní ayé mi wọ́n ni wọ́n máa ní ìtàdà lásìlì ẹni tó ẹni tó bá mọ́nà lọ síbi ìpìlẹ̀ yìí wà wúwa anna nafsa wajibati sọ́lá tẹ́sùkùtù bin uzri wípé àwọn kan tó jẹ́ ọ̀ràn yẹn gangan níbi irun wọ́n lè wò bin uzri tí ẹ̀sìkìsì bá wà fakadhalika alwajibat fil jama'at bákan náà wọn kàmí tó jẹ́ ọ̀ràn yẹn níbi jama'a wa nahwiha àti nǹkan fara pẹ́ àwọn náà lè wò ni ṣókí fẹ́ lòun bí eléyìí wípé ká tó sáfù bàbá ní ọ̀ràn yẹn ni gẹ́gẹ́ bí Ibn Taymiyyah rahimahullahu ta'ala ṣe sọ àtàwọn àfáà mi náà tàbí pé ọ̀ràn yẹn ni kí sá fún kí ó jẹ́ nǹkan tí ó wà títò kò ń ṣe súnnà mú akádà lásán àwọn tán ní ọ̀ràn yẹn náà ni bẹ́ẹ̀ la kọ̀rọ̀ Ibn Taymiyyah jáde àwọn tán ní ọ̀ràn yẹn náà ni àwọn náà gbà wí pé ìtọ́sáfù ni kò lè jẹ́ ọ̀ràn yẹn ju rùkú lọ ìtọ́sáfù kò lè jẹ́ ọ̀ràn yẹn ju kìyàmù tá a bá rí ìdí pàtàkì tó ní tí èèyàn mọ́ dúró kírun pé kéèyàn jókòó ni ẹni ó jókòó kírun náà ni lápẹjú ìṣẹ́ ẹni tó ń bẹnu plane tí òun tó kò sáyè tí ó ti dó kírun lápẹjú àforí ìjókòó tó wà náà ló ti máa fi rùn so àkíyàn pàdìdí kírun ni yóò jẹ nǹkan tí ó sàkọ́kọ́ fún lówó bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì náà lójú àwọn ọ̀ràn èèyàn irun gẹ́gẹ́ fún rẹ̀ yàtọ̀ sí jẹ̀mọ́ tó ṣe pé òun wà ní outside ni so ló jẹ́ pé ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n òun náà ni pé ká sọ pé sáfù ní ìtò sáfù àti tàrásù náà pé ká súnmọ́ra wá dáadáa ọ̀ràn yẹn ni tàbá ní ká gbogbo àwọn ẹ̀rí tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n lè wó tí a bá rí ìdí pàtàkì so lára ìdí pàtàkì náà ni pé mọ́ṣáláṣí ń sin àní kì í pa pátápátá ni ó pìgbà tó ṣe pé àwọn èèyàn bá lè mójútó àwọn nǹkan tó yẹ mójútó nípa bó ni a ṣe kírun ni ìdàjúlọ tí ìjọba ó ti fi gbà láyé lẹ̀ nípa ilé ṣe mọ́ṣáláṣí so àwọn nǹkan ọlọ́mọ subhanahu wa ta'ala kó lẹ́nu kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ kó ṣọ́ wa kí ó ṣàánú wa òun náà ni tí ẹ ká mójútó so mọ́ṣáláṣí tí àwọn èèyàn fi àtàrà súlẹ̀ gẹ́bí ta sọ fún wa ní almusofa òun tó ṣe kí ni ó tún pàtàkì ju àtàrà súlọ̀ bó jẹ́ kí méjèèjì lọ́dọ̀ àwọn jùmúrù àwọn afá ọgbà pé súnnà akẹ́dà ni wọ́n ṣùgbọ́n tá a bá wo àwọn tẹ́kìsì tó ń bẹ ń lẹ́yìn ó súnmọ́ kásọ̀ kí méjèèjì ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ṣùgbọ́n ẹ̀sùn yẹn tó sùfúùf kí láyìn straight ó tún wà more important ju tàràásù lọ so tàràásù ní nǹkan tó ṣe wípé òun náà kó sí abẹ́ ẹ̀sùn tó sùfúùf ni bó ti jẹ́ pé òun ló pàtàkì jù bẹ́ẹ̀ ní tó pàtàkì jù bẹ́ẹ̀ ni pé kí islam yẹn straight kí kókósẹ̀ wa ó ṣe dédé kókósẹ̀ ẹnì kejì wa kò ní ṣe wípé kí wájú ẹsẹ̀ wa ṣe dédé wájú ẹsẹ̀ ẹnì kejì wa kọ́ báwọn mi ṣe mọ̀ ń gbọ́ yìí mọ́ṣáláṣí mi wọ́n fà láìsí kókósẹ̀ wa pẹ̀lú kókósẹ̀ ẹnì kejì wa wọ́n jọ dọ́gba ni orúkún wa àtorúkún ẹnì kejì wa wọ́n jọ dọ́gba mo wà ní adjacent ara wọn èjìká wa pẹ̀lú èjìká ẹnìkejì wa mo dọ̀dọ̀ gbà eléyìí ni wọ́n ń pèjì kíni eléyìí ni wọ́n pèjì tẹ́sílẹ̀ tó sùfòf so àtàrà ọ̀sùn lára nǹkan tí yóò jẹ́ kó dáadáa ni òní ká súnmọ́ra wa dáadáa ẹbí ta sọ ìsúnmọ́ra o túnmọ̀ sí pé kó tẹ ẹnìkejì mọ́lẹ̀ kọ́ ṣùgbọ́n ìsìn yóò súnmọ́ra wọn dáadáa so eléyìí lára nǹkan tó jẹ́ kí sọ́ọ̀fù tó pera gánà ṣùgbọ́n tá a bá rí ìdí pàtàkì tó lè jẹ́ kí a má ṣe yẹn irú ọ̀rọ̀ àrùn tó wà ńlẹ̀ yìí so kò sí nǹkan tó burú so ìṣẹ́lẹ̀ àkásọ pé àwọn èèyàn kan mọ kírun nulé pẹ̀lú àwọn fámìlì wọn kan lè ṣe tẹ́síwẹ́ tó sùfú kan lè ṣe tààrọ́ ọ̀sù ọ́ ká ní kí àwọn èèyàn wá kírun mọ́ṣáláṣí ni kájú tẹ́síwẹ́ tó sùfú àti tààrọ́ ọ̀sù lẹ̀ so ìṣe tẹ́síwẹ́ tó sùfú àti tààrọ́ ọ̀sù ó pàtàkì ṣùgbọ́n káàkiri àti mọ́ṣáláṣí àná eléyìí náà gba nǹkan tó ṣe pé kò dáa ni so ló jẹ́ pé nǹkan tó ṣì dá náà ni pé ká wá sí mọ́ṣáláṣí ṣùgbọ́n tá bá ní káwọn mọ́ṣáláṣí náà kálukú ní láti wo ààrẹ dáadáa àwọn tán jẹ́ bí àwọn àgbàlagbà kí wọ́n gbìyànjú àti máa kírun lé tó ṣe pé torí immunity wọn kálí mọ́ strong dada bákan àwọn ọmọ kéékèèké ká mọ́ rọrùn wá sí mọ́ṣáláṣí ni torí kí over crowdiness náà kó mọ́ jẹ́ nǹkan tí ó tún wọlé bákan náà ìdọ́bí púpọ̀ ní ààrẹ kan sí kejì náà tó ṣe pé ó ṣe kíní òwe yẹn bẹ́ẹ̀ ó ṣe lè kírun ní nílé so torí pé àwọn nǹkan yìí ṣì ó ṣe ń lọ náà ṣùgbọ́n kárí mọ́ṣáláṣí ni pé kò sí títì pa nígbà ìjọba tí wọ́n ti fi àìgbà wá Nam, kí ni distance ìtàn ní kamentin kamentin rẹ̀ ìmójútó ní mọ́ṣáláṣí ká mọ́ ṣe ìmọ́tótó rẹ̀ ní gbogbo ìgbà eléyìí ó pàtàkì kọ̀ọ̀kan ni possibly tábàsọ báwọn èèyàn kan máa ṣàlùwàlá wá láti ilé àbí àwọn ilé ìgbọ̀nsẹ̀ ká gbìyànjú láti ìwọ̀n pa náà pé lásìkò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà nìkan ṣe pé tọ́lẹ́tì wà àbílẹ̀ àlùwàlá wà àbí lásìkò àwọn ẹni ìṣíwájú bí a tọ́lẹ́tì wà eléyìí kírètì tọ́lẹ́tì láàlùwàlá eléyìí lára àwọn nǹkan ìrọ̀rùn wa ní tí àwọn èèyàn ń ṣe sáwọn mọ́ṣáláṣí lẹ́ta kí pé kò sí nǹkan tó burú mẹ́ ṣùgbọ́n tá a bá rí ìdí pàtàkì tó lè ní kí àwọn èèyàn kan mọ́ṣáláwàlá ibi mọ́ṣáláṣí ni àbí àwọn ọmọ ṣí ilé gbọ̀nsẹ̀ so ilé yìí náà nǹkan tó dáa kó pé a maintain ni so ilé yìí jẹ́ ọ̀rọ̀ tí a fi bọ́ra sọ ní ṣókí lórí ilé yìí subhanahu wa ta'ala yìí tábọ́ra sọ ìkọlọ́mbà kí ó ṣe mẹ́rin kọ̀ọ̀kan kí ó gbà ní ìjọsìn fún fúnra àti èmi àti ẹ̀yin tó ṣe pé subhanahu wa ta'ala kò fi